o so ìwọ lè wá apologize fún aṣẹ́wó ẹni tó rape wọ. Mama, nobody is going out. Both of us are staying in this house. Yes. Mr. Abdul sọ yẹn. Iṣẹ́ mi. Ó ti yé mi. Ẹ̀yin olóṣó. Format ah. tẹ̀ tún lò ń sè ní. Ṣé wọ́n nìkan ni? Tó ń pè gbogbo ibi tá bá lọ, ìwọ lọ́wọ́ máa pè lọ́tún lọ́sìn. You go give yourself hypertension. Ní sùúrù. What else do you want in a woman? Wòmí látòkè báyìí, kò wòmí nísàlẹ̀. Ṣé ọ̀gá máa rúrú àwa ń ṣẹ́, àwa ní jẹ̀tù ọ̀gá satisfaction? Ibi ilé. Ẹ níbo nílé? Ọlọ́run ti fi lé wọn. Ní iṣẹ́ kan wá lọ báyàwó ẹ lẹ. I am pregnant.